sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn aráalé ànábì àwọn sàhábà rẹ̀ àwọn tàbíìn àwọn tàbíìn tàbíìn kọ́lọ́mọba kó fi kẹ́yì kó fi kárí gbogbo wọn. gbogbo àwọn tí a ń láǹfààní láti gbọ́ra wa ní orí ètò yìí eléyìí ni tíra al-usulu wa adillatuha li sheikh islam muhammad ibn abdul rahimahullah tí a ń bá kíkà rẹ̀ lọ. eléyìí ni al-halaqatu as-sadisatu wal eléyìí ni halqa ogún àti mẹ́fà lórí tíra náà tíra yìí òun náà níbi tí a máa kà ń bẹ̀ ní òní òun náà ni al-martabatu as-salisa al-ihsan qala al-musannifu rahimahullah lahu ruknun wahidun وهو أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك والدليل قوله تعالى إن الله مع الذين اتقوا والذين هم محسنون وقوله تعالى وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم وقوله تعالى وما تقول في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا قلنا عليه شهودا إذ تفيضون فيه والدليل من السنة حديث جبرائيل المشهور حديث جبرائيل المشهور أن عمر رضي الله عنه قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياد الثياب شديد السواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند رقبتيه إلى رقبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام وقال أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه السبيل فقال صدقت فعجبنا له يسأله ويصدقه قال فاخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدق قال فاخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإنك إن لم تكن تراه فإنه يراك قال فاخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فاخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العرات لعالة رعاء الشاه يتطاولون في البنيان قال فمضى فلبثنا نبيا فقال يا عمر يا عمر أتضري من السائل قلت الله ورسوله أعلم قال هذا جبرائيل أتاكم أتاكم يعلمكم أمر دينكم ìdítí tabatira náà dín ní ìjẹjọ òun ni a ṣàlàyé ẹ̀rí arúkùnù sáàni òun náà ni àwọn alìmọ́rọ́tẹ́bàtò sáàni àwọn ipò àbáwọn ìpele tí ọmọ ènìyàn máa ń wà tó bá jẹ́ mùsùlùmí nínú ìgbàgbọ́ rẹ̀ aṣàlàyé pé ìpele àkọ́kọ́ òun náà ni islam kí wọ́n wà ní ìpele pé èèyàn ń ṣe islam ìpele ìkejì òun náà ni ìpele pé èèyàn wà ní ipò al-iman ìpele ìkẹta òun náà ni ètí aka ní òní òun ni sheikh islam muhammad ibn abdullahi rahimahullah ni wọ́n pè ní al-martabatu al al wọ́n lóun náà ní táǹpẹ̀ ní al-ihsan al-ihsan tábà wọn ti ń jẹ́ al-ihsan nínú èdè yorùbá dáadáa lápè á ní kéèyàn ó dé ipò ìṣe dáadáa ìṣe ní ìṣe dáadáa lọ́dọ̀ nínú èdè yorùbá òun náà ní tí ọlọ́run bá ní kéèyàn ṣe kéèyàn máa ṣe òun náà ní ń jẹ́ ìṣe dáadáa àmọ́ bí anabi sallallahu alayhi wa bí ó ṣe ṣàlàyé tí ń jẹ́ martabatul ihsan ó yàtọ̀ sí tí ń jẹ́ gangan nínú èdè lárúbáwá sọ́mọ́ni al-ihsan ìmáàna an tuhsina ila ghayrik kò ṣe dáadáa sẹ́ni kejì rẹ̀ àmọ́ ìṣe dáadáa tí anabi sallallahu alaihi ń gbà lérò níbi eléyìí òun náà ni sheikh al-islam Taymiyya muhammad ibn abdul wahhab rahimahullah òun náà ni wọ́n fi tú ọ̀rọ̀ yẹn kó di kó wọ́n mú ẹ̀rí wá wọ́n ní lahu rukunun wahidun wọ́n ní irigun kan péré náà ní al-ihsan ní ẹ̀ríkì ńgbà tá ti al-islam a ní oní irigun márùn a dákọ̀ al-iman alóhùn ní orígun mẹ́fà àmọ́ al-ihsan ìṣe dáadáa òun là ń pè ní wọ́n ní orígun ẹyọ kan péré náà lòun ní yóò yani lẹ́nu wípé àwọn onísúfì àwọn tọ̀ríkà àwọn tó láwọn ṣe sáwí tí bá ní pé ìgbà tí wá ẹ̀rí káàkiri nípa tí ó gbé súfì wọn lẹ́sẹ̀ tí wọ́n rí látinú alukur'an tí wọ́n ò rí látinú hadith wọ́n bá fòfẹ́ wọ́n bá ní pétọ́ ara ti ń jẹ́ sufi gangan òun náà ni al-ihsan ipe mọ́tàbà ihsan yìí òun gangan náà ni ó fa sufi jáde eléyìí àríbi tí ó tiẹ̀ lé ń jọra wọn tó fi jọra wọn nínú hadith anabi sallallahu alayhi wa sallam torí anabi sallallahu alayhi gangan òun ni ó ṣàlàyé ní ti ń jẹ́ ihsan yẹn fúnra rẹ̀ tó a padà kàn nígbà tí sheikh bá mú ẹ̀rí wá sheikh muhammad abdullahi bin rahim allah wọ́n ní la uruqun wahidun wọ́n ní alhisan orígun kan péré náà ni ó ní wọ́n ní wa huwa an ta'buda allaha ka'annaka tarahu allahu akbar òun náà ni kí ọmọ sin lọ́hùn gẹ́gẹ́ bí ẹni tí ń rí ọlọ́run ọba kó máa sin ọlọ́run ka'annaka tarahu bí ẹni kó òun rí báyìí ìpè ojú níwájú rẹ ọwọ́ à ń ṣe nǹkan tó ní kọ́ máa ṣe ẹ rí i pé irú ipò yìí ipò tó ṣe pé téèyàn bá fi ojú ara yẹn gan kí n fi wo àwọn iṣẹ́ ayé téèyàn ń ṣe tí ọmọọṣẹ́ bá wà nísìn tí ẹni tó gbéṣẹ́ fún un àbí ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ tó bá dúró tì tó bá ní máa ṣẹ́ lọ tó kíyàn owó ìṣesí tí ọmọ èèyàn wà àbí ọ̀gá tó ṣe pọ́ kàn wọ́n iṣẹ́ fọ́mọ tí máa ṣe lọ ìmí ń jáde lọ́ǹtì ni kíyàn ru ipò tí ọmọ èèyàn wà tó kíyàn owó sí méjèèjì ẹ rí i pé bí ọmọọṣẹ́ yẹn bí ó ṣe ṣe nígbà tí ọ̀gá rẹ̀ abẹ́ni tó gbé iṣẹ́ fún bí ó ṣe ṣe kò ní ìdá gẹ́gẹ́ bí ìgbà tí ọ̀gá rẹ̀ kù ní tòsí rẹ̀ ọmọ tó bá ṣe pé ó bá wọn ń ṣe iṣẹ́ gẹ́gẹ́ bó ṣe wà nígbà tí ọ̀gá rẹ̀ dúró tì àti ìgbà tí ọ̀gá rẹ̀ dúró tì irú ọmọ yẹn rí i pé ìṣe dáadáa rẹ̀ ìṣe iṣẹ́ yẹn ọ̀gá gan wọ́n mọ̀ pé ọmọ gidi lélẹ́yìí bẹ́ẹ̀ wá ni tó ṣe pé yẹn gbogbo nǹkan tó fẹ́ ṣe nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí ẹni pé ọlọ́run ọba ń wò báyìí ga anna kẹta ọ̀rọ̀ bí ẹni pé ń rí ọlọ́run ọlọ́run ọba dúró ti kọ́ya máa ṣe ẹni tí bá ní irú yẹnì irú ìròrí irú ṣòwòrò yìí irú kéèyàn fílẹ̀ irú fílẹ̀ yìí ẹni tí bá ní nínú ìgbàgbọ́ rẹ̀ ẹni yẹn òun lẹ́nu tó ṣe pé ó ti dé ipò al-ihsan ìyẹn ò rí pé dákúṣáká ọ̀rọ̀ tí òrùjú lélẹ́yìí pé ipò láńlá kan tó ṣòro láti débẹ̀ yẹn ipò lálá tó ṣòro láti débẹ̀ ni ìjagun nínú ẹ̀mí tó lágbára ni ìbá ẹ̀míyàn jagun ìkápá ẹ̀míyàn náà ni kíyàn máa ṣe ẹ̀sìn gẹ́gẹ́ bí ẹni tí ń rí ọlọ́run ọba Ànábì sallallahu alaihi wasallam tó wá tún tún yán pé kàtẹ́wá ní pé òòrí ọlọ́run fa in lam takun tara gbà tó mọ̀ pé òòrọ̀ ọlọ́run tó òòrọ̀ ọlọ́run gbé kalẹ̀ pé á ah, pé ọlọ́run pé bẹ́ẹ̀ pé ń rí mi bẹ́ẹ̀ pé èyí ń rí báyìí tó fa innahu yarak kí ni tó wá máa fíl pé àgbà ah, mi ò tiẹ̀ rí i ọlọ́wọ́n bá yìí ń rí èmi tó léyìí ipò láńlá ni láti fi ṣẹ̀sìn gbogbo tí ẹ bá fẹ́ ṣe nínú ẹ̀sìn ẹni tó bá ń ríra rẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé ó fẹ́ kí òun òun kí gẹ́gẹ́ bí ẹni pé ọlọ́wọ́n bá dúró tí ọkọ yá máa kí kí n mọ̀ wọ́ báyìí àbí ìgbà tó bá tiẹ̀ fíl pé ọlọ́wọ́n bá dúró tí ọkọ wá ní pé fa innahu yàrá ọlọ́wọ́n bá yìí ó ní tí wípé òun ti kọjú sí ọlọ́wọ́ ọba nílà nàbí sallallahu alaihi wasallam níbi sọ́nà hadith ìmẹ́nu sahih Bukhari wípé ńgbà tí ẹ bá fẹ́ tu kẹlẹ̀mbẹ̀ tí ẹ wà lórí irun má tu síwájú rẹ ó ní fa inna min qibalihi rabbuhu ọlọ́wọ́ ọba rẹ ó ti kọjú sí ọlọ́wọ́ ọba rẹ ti kọjú sí níwájú òun má tu kẹlẹ̀mbẹ̀ síwájú ẹni bí kéèyàn wọ́n yẹ kí mùsùlùmí kó máa dùn pé bóòlù mi ni ó ṣe dérú stéèjì nínú ẹ̀mí mi èmi ni mo fẹ́ jẹ gáúzù mo fẹ́ jẹ kútùbù mo fẹ́ jẹ àwùtáàdù mo fẹ́ jẹ àbùdálù gbogbo eléyìí irọ́ lásán tí ò ní nǹkan kan nínú ẹ̀sìn tó ṣe pé ẹ̀tàn jẹ́ èṣù náà ní kàn tán àwọn èèyàn jẹ ẹlòmíì lè lálà ó lè ní òun ti wà lórí ẹṣin funfun wọn wá gbé wọn gùn òun wá wọ aṣọ funfun òun wá yọ sóńsó lórí gbogbo àwọn ẹ̀dẹ́ ènìyàn wọn wá sọ pé ìwọ ni gáúzù ìwọ ni kútùbù iwa wá ní pé tọ́ bí mo ṣe díì á ah, ipò lánlá wà ọba àwọn ọmọ rẹ̀ náà bẹ́ẹ̀ ni nínú mo rí gbogbo eléyìí ìtànjẹ itanje lásán irọ́ gbù náà tó ṣe pé kò ní nǹkan kan ṣe àfikọ́jọ́ pé ṣèitán ń fi làákàyè ènìyàn ṣeré ṣèitán ń fi ìròrí ẹni ń ṣeré kan lára àwọn tí a jọ ṣe kéékèèké àbí ẹnìyàn jù kan òun ti di gáúsù mo wá lọ lé bá ń lé pípé wọn lágbájá à nígbà olólo di gáúsù kí ló rí ọba ní a òun lálá nì kí òun wá wà lórí funfun wọn sọ pé òun náà ni òun wà lẹ́rọ gáúsù gbogbo àwọn ọmọ tó tó wá jẹ́ àwọn ọmọ mùrídìí òun náà àwọn náà tó lára àtàwọn ọmọ ẹlẹ́kẹ́wù wọ́n sàn rí òun ní lágbára mo ní pé ṣètánì ní fi ọ́ dídàmú ti bánu níyẹ kí lè alámọ̀ náà dákun ah, àfà kí lè alámọ̀ náà mo ní ẹ̀mí sọ fún ọ àmọ́ kò tún ti ń jẹ́ alámọ̀ gòdìyà nílọrin yìí bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀rọ̀ táwọn náà ka nu tíra nílà àwọn ẹ̀fẹ́ tọ̀ bá kọ̀ fún nínú àwọn tíra oníṣúfí ipe tí wọ́n tí wọ́n bá wà níbi kan ó ní àwọn alámọ̀ tí ẹ̀ máa rí mo ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ní àwùjọ yìí ní gbogbo lọ́rin yìí kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ tó ń dàmú bàbà tómi tí ni pé ọ padà wá ní àwọn àfàtàn jẹ́ àwọn àfàgbà táwọn náà ń jẹ́ àwọn àfàgbà lọ́rin gbà wọn ó ló wọn lọ lè bá wọn àfa wọn ni kóun sọ nǹkan tó ń rí òun wá sọ pé á ah, nǹkan tó ń rí tó ń rí nì láfa wọn ni pé á ah, orí nǹkan lóòótọ́ ìgbà tí ó dákọ̀ àfa wọn ó dẹnu tẹ́mi náà ti tàlà mọ́tà lọ́dọ̀ ẹni tí mo kéwú lọ́dọ̀ wọn ni ìdọ́dọ̀ ẹni ìnàlẹ́ járọ̀ rẹ̀ ìgbà tí mo débẹ̀ wọn bá bí wọn pé tọ̀ lágbájá ó ní pé òun dẹ kaka joko káza zikiri nkàlùkò dìde kási wíìlì ní sẹ́mi mánu èmi ni kóòsù kóòsù kíní kankan èmi ọmọ gbogbo ah, yìí ń rí lọ́dọ̀ àwọn afa wa lọ́dọ̀ àwọn afa tó fún àwọn náà ní ọwọ́ sáwí táwọn ń ṣe wọ́n láwọn ọ̀gbọ́ orí ń táwọn àwọn òsì máa rí wọ́n ní táwọn kan sọ fún òun náà ni pé mo lọ lè ṣe kùrù sí yù bóyá ṣe ìtàn ìlọ́fẹ́ máa súnmọ́ mo wá padà sọ́dọ̀ rẹ̀ mo wá ní ṣó ti rí ń tọ̀tọ̀ ní tẹ́ni yé sọ fún ọ̀tọ̀ ní tọ̀ ń so n ti ń jẹ́ ń hurọ́ fún ara wọn náà ni gbogbo ipò tí wọn bá ń wá àwọn ipò tí anabi sọlọ sálàmù tó sọ yìí náà ló yẹ kí ọmọ wọn náà ti yóò fi dé ẹni kéé sì mọ tẹnìkan alára ni ọmọ mara rẹ pé insha abisimilayi tẹlifí náà rí pé tí n bá ń ṣiṣẹ́ tí n bá ń ṣe àwọn iṣẹ́ ìbáàdà èèyàn rí pé yìí ń fíìl bẹni pé ọlọ́run bá ń rí mi so irú ẹni tó bá ń nírú nǹkan báyìí tó máa ń rí nínú ẹ̀mí rẹ̀ ẹnìyẹn ti dépò tí anabi sọ̀sọ́là ń pè ní ipò ihsan kódà tó bá fẹ́ ṣaburú irú ẹni yẹn yóò dáwọ́ pé ah, á mọ̀jẹ̀ ń ṣaburú yìí ọlọ́run bá ń rí mi tó bá fẹ́ ṣe dáadáa yóò ṣe nítorí tọ́ ọlọ́run kò jẹ́ kí n ṣe kínní yìí torí pọ́ ọlọ́run bá rí mi sheikh islam muhammad ibn abdulwahab rahimahullah bàtà wọn bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀rí wa wọn mú ẹ̀rí wa ní suratu nahali òun náà ni pé ọlọ́run bá ní inna allaha ma'a alladhina taqaw walladhina hum muhsinun olúwa ní dájúdájú èmi ọlọ́run ọba mò ń bẹ ń bẹ màáyà màáyà mi ọ pẹ̀lú ẹni tó bá ṣe pé ẹ̀tọ́kọ́ tó bá bẹ̀rù mi ẹni tó bá bẹ̀rù èmi ọlọ́run ọba èmi ọlọ́run ọba máa ń bẹ pẹ̀lú rẹ̀ bíbẹ tá ń bẹ tí tá ń sọ ẹni pé kìí ṣe màáyà pé ọlọ́run ọba ọlọ́wọ́n bọ́ máa bẹ pẹ̀lú rẹ̀ pẹ̀lú yẹnì nafuru wa ta'yid ọlọ́wọ́n máa ṣèrànwọ́ fún tó máa kun ní apá látara pé òun náà ń fíìlì pé ọlọ́wọ́n bá yìí ń bẹ̀rù rẹ̀ ṣùgbọ́n kan náà irú màáyà yìí náà ni anabi sallallahu alaihi wasallam ní ń sọ fún abubakar siddiq radiyallahu anhu gbàtí wọ́n wà nínú ghar hira tí ń sọ fún pé gbàtí ẹnu gàwọ́sọ́wù gbàtí wọ́n lọ sí ìjírọ́ láti Mẹ́kà lọ sí Madina في أبو بكر الصديق رضي الله عنه وتوان صفان تين صفان النبي قال لو نظر أحد أحدكم إلى تحت قدميه لا أبصرنا بتالك بقى أنه وتوان قجايا كثيري تنوا واكي تبا وصل هم روا أنا بني ما ظنك يا أبا بكر هو أبو بكر كم كل كيلو مروي باثنين الله ثالثهما pẹ̀lú àwọn tó ṣe pé àwa méjì ni wá àmọ́ sísì kẹta tó sì kẹta wọn ni pé bẹ̀rẹ̀ ilmi wa ta'yid wa nasri ẹni pé ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú ìmọ̀ rẹ̀ ó mọ̀ tí ń ṣẹlẹ̀ sí wọn bákan náà ọlọ́wọ́ bó kun wọn lápá ó sì ràn wọ́n lọ́wọ́ ní ọlọ́wọ́ bá sọ pé sáàníyà ithnain idh huma fil ghar idh qala li sahibihi la tahzan inna Allaha ma'ana ipe àwọn méjèèjì wọ́n wà nínú nínú kòtò nínú òhù tí sápamọ́ sí ẹnì kejì rẹ̀ wọ́n sọ pé ìyẹn nípa anábì wọn sọ wọn bá kiri pé la tahzan sábàánújẹ́ má mi kàn inna Allaha ma'ana ọlọ́wọ́n bá ń bẹ pẹ̀lú wa irú màáyà yẹn náà lọ́wọ́ bá tó báyìí pé inna Allaha ma'a alladhina taqaw walladhina hum muhsinun àtàwọn tó bá jẹ́ pé wọ́n dépò ihsan ọlọ́wọ́n bá máa bẹ pẹ̀lú wọn nínú àwọn tó ti pé tó bá ń ṣe iṣẹ́ ìbáàdà wọ́n máa fi lè màáyà ọlọ́run pé hey tí ọlọ́run bá yìí máa rí mi ọlọ́run bá yìí ń náà ló fi yẹ kí irú nǹkan yìí ara ti máa mú iṣẹ́ kíṣẹ́ ó dáa kíṣẹ́ ó ní kíma lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni yóò ní iye lọ́dọ̀ ọlọ́run ẹni pé àìmọye ìbáradà mi téèyàn ó ṣe tí pé tó bá yóò gbé nàlùkì yá ní bá nǹkan kan níbẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba látara pé kí ni èèyàn ń ṣe nǹkan yẹn èèyàn ò ṣe pẹ̀lú nǹkan tó ṣe pé ní ìṣe tí pé yóò fún nǹkan yẹn ní kíma tí nǹkan yóò fi ní válù lọ́dọ̀ ọlọ́run òun náà ni iṣẹ́ tí yẹn bá ń ṣe tí yẹn bá máa fíìlì màáyà ọlọ́run tí yẹn ò máa wò pé ọlọ́run bá ń rí mi bí ṣe ń ṣe kinní yìí sọ ọlọ́run bá kàbá burú ènìyàn fẹ́ ṣe kí wọ́n fẹ́ ọlọ́run bá mẹ́rin rí mi o kí wọ́n pa burú yẹn tì sùúrù nǹkan báyìí òun ni màá ń jẹ́ kí iṣẹ́ kó ní ìkẹyìn kó ní ipa ńláńlá kó ní yẹnì kíma ńláńlá kó níye kó péye lọ́dọ̀ ọlọ́run ọba. bákan náà sheikh islam muhammad ibn abdul wahab rahimahullah wọ́n tún wọ́n ní wa tawakkala ala al-aziz olúwa ní ẹgbára lé mi ọba tó ṣe pé al ọba tí mo kàyà tí mo kaya tí mo tóbi rahim ọba aláàánú ọba oníkẹ́ alladhi yarak pàtó ṣe pé ń rí ọ hina taqum nígbà tó dìde dúró wa taqallubaka fi sajidin àti pé ńgbà tí òun forí kanlẹ̀ tó ń yíra padà lórí ìforí kanlẹ̀ rẹ̀ innahu was-sami'ul 'alim olùwà bá yìí gbọ́ gbogbo nǹkan ó sì mọ gbogbo nǹkan bí tí sèkú fi sẹ̀rí bí alladhi yarak hina taqum ẹni kọ́ tó ṣe pé ń ọ nígbà tó dìde dúró láti máa sẹ́lọ̀n yẹn ni pé ìyẹn gbọ́dọ̀ máa fíìlì nǹkan yìí tí ọlọ́run yìí ń rí mi ń rí mi lórí ìbádà tí mo fẹ́ ṣe so ń rí mi lórí tí máa fẹ́ ṣe tí ọ̀dà kí wọ́n á fílẹ̀ kí wọ́n á fi pa nǹkan tí wọ́n fẹ́ ṣe tí ọ̀dà àti kí wọ́n á múra sí iṣẹ́ rẹ̀ kí wọ́n á ṣe pẹ̀lú ikhlas náà ni pé ẹni tí ó bá dérú stage yìí irú ẹni yẹn yóò ṣòro fún kó ṣe dáadáa kẹ́nìkan wá faburú rọ́pò fún kọ́mọ wájà obìnrin ní nǹkan ẹnìkan wá obìnrin ní nǹkan tó wá ń bú ọ wọn ni pé ah orí pálá ìmọ̀ ni ó fi pé njọ́ tó ń bù ó bùn nítorí tọ́lọ́wọ́n ọba tó o bá bùn ò ní retí dáadáa rẹ̀ ò ní retí ìdúpẹ́ rẹ̀ innama nut'imukum liwajhillah la nuridu minkum jaza'an wala shukura. stéèjì kan ní tó lágbára nínú ìrìn àjò ẹ̀mí nínú ìtọ́jú ẹ̀mí tí mùsùlùmí máa fi ń tọ́jú ẹ̀mí rẹ̀ náà ni kéèyàn dé martaba al tí kútó bá ń ṣe nǹkan kàn máa ṣe tiẹ̀ lọ nítorí tọ́lọ́run kùsùn tó fẹ́ kàn táwọn èèyàn ń yàn kò ní tọ́fẹ́ kọ̀ táwọn èèyàn ń bú ọ sójà ti ṣe dédé tọ́lọ́wọ́n ọba yóò máa bá tiẹ̀ lọ ni bákan náà ṣéèkì tó mú ẹ̀rí wá bákan náà ní suratu Yunus àyà sixty one wọn ni wàá mẹ́tẹ̀ kó ló fi ṣáàní o níwà lórí ìṣesí kankan wọ́n mi nìyà wọ́n mẹ́tẹ̀ sọ̀rọ̀ mẹ́nuhu min ò ní ṣe kan tó lè ṣe ọmọ ènìyàn lè ṣe ní iṣẹ́ tó bá lè wù kó ṣe ó jẹ́ ṣe rere ni ó jẹ́ ṣe ẹbú ni illa kunna alaykum shuhudan istafiduna fi olúwa ní èmi ọlọ́run ọba mò ń rí nígbà tẹ́ ń ṣe nǹkan yẹn gbà tẹ́ ń dìde bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ṣe sí láàrin bẹ́ẹ̀ ṣe parí rẹ̀ ní ọlọ́run ọba mo jẹ́ shuhud mò ń rí yín so ẹ̀rí pé tábà wáyà yìí nítorí ṣéèkì ní ìdí mbẹ̀ gangan nítorí jẹ́ wájú ìṣáhìdì wọn òun náà ní illa kunna alaykum shuhuda kéèyàn gbọ́dọ̀ mọ̀ pọ́lọ́wọ́ bá ń rí òun ń rí ìgbà tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe ṣé kíkọ́ ẹ̀rí wá láti nu ayé alukur'an ní oríṣiríṣi lórí al-ihsan bákan náà nítorí wọn fi parí ẹ̀rí wọn nínú àdéhùn nínú ẹ̀ní al yìí òun náà ni hadith jibril òun náà ni hadith jibril táwọn afábá ní hadith jibril òun náà ni hadith ẹlẹ́kejì tó wà nínú eh, hadith al-imam an-nawawi rahimahullah tí wọ́n pè ní al-arba'un òun náà ni hadith jibril sheikh muwa nínú sahih muslim hadith yẹn wọ́n ti eh, mú sanad rẹ̀ wá àti tó fa gan tó fi di pé wọ́n lọ lè tí hadith yìí ti wáyé torí pé hadith umar ni umar bin khattab radiyallahu anhu àmọ́ nínú sahih muslim mọ́ muslim wọ́n kó wa látọ̀dọ̀ yahya bin ya'mar tó ṣe pé òun àti ọ̀kan nínú àwọn tabi'un ni wọ́n ń jọ ń rí ti ń ṣẹlẹ̀ ní ìlú Baghdad ní ìlú Iraq Iraq ní ti ṣẹlẹ̀ ní Iraq látara pé kí ni àwọn kan jáde wọ́n ní kò sí ti ń jẹ́ lórí ẹ̀rí kọ́dàrú iná ni Abdullahi abdullahi Umar ló fi mú hadith yìí wá nínú Muslim nígbà tí Yahya ibn Ya'mar tí wọ́n rí pé nǹkan yìí ń ṣẹlẹ̀ pé ah, àwọn tí wọ́n ń sọ pé kò ah wọ́n mọ̀ ti ń spread àkídà yìí káàkiri ní ìlú yìí ní ẹ̀rọ kìí wọ́n wá lọ sí maka káwọn lè ṣe hajj àbí umra àwọn ó pàdé àwọn tí wọ́n jẹ́ àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam wọ́n lè gáìdì àwọn ipe sáwọn ẹni yìí tí wọ́n ráìtì ní àbí wọ́n ráìtì torí tó ń sọ pé ọlọ́wọ́n ọba sí huwa alladhi yakhluqu af'alahu òun gẹ́gẹ́ ló ń dá iṣẹ́ ara rẹ̀ ṣe òun ló ń dá ọlọ́wọ́n ọba ọ̀mẹ́ sí so wọ́n ní kò sí kádàrá náà ni wọ́n ti fi ń sẹ̀sìn náà sọ di ìlànà wọ́n wá lọ ìgbà tí Yahya ibn Ya'mar tó láwọn dé Mẹ́kà táwọn ṣe umrah tán àkọ́kọ́ ẹni tó wọ́n kọ́ rí báyìí nínú haram òun náà ni Abdullahi ibn Umar ó ní bóun ṣe gba òun bá falasọ òun bá súnmọ́ pé ah àwọn kan mọ̀ tó ti jáde lọ́dọ̀ wa ní Iraki nǹkan tí wọ́n ń wí tán wí tán wí tán wí ni wọ́n ní kò sí kádàrá pé ọlọ́wọ́ bò sí ma sí tọ́mi nìyẹn máa ń ṣe òun ní ṣe kò sí tọ́kọ ọlọ́wọ́ bá ń bẹ̀ Abdullahi ibn Umar ó wá ń sọ wọn pé bá mi sọ fún àwọn ẹni yìí pípé ni àti wọn àti lójú ẹ̀sìn kan náà o àwọn náà pẹ̀lú mi wọn ọjọ́ mi mi náà ọjọ́ wọn tutori pé kí ni ọwọ́ ní sami'tu abi ó ní mo gbọ́ lọ́dọ̀ bàbá mi Umar ibn Khattab Umar ọmọ Khattab annahu sami'a annahu qala ọ sọ báyìí pé bẹ̀rẹ̀ wọn ti wá mọ́ hadisi wa ike baynama nahnu julusun inda rasulillah oníjọkọlá àwọn jòkó hadith yìí bó ṣe gùn tó èyí tí abdullahi ibn umar fẹ́ lù mbẹ́ òun náà ni ẹ̀rí kọ́dàrú ni ẹ̀rí níbi arkanul iman tó fẹ́ lù mbẹ́ nù àwọn sheikh muhammad abdullahi ibn rahimahullah n táwọn ní ìdíwájú ṣáìdì wọn níbí òun náà ni al-ihsan wọn nígbà táwọn jòkó nahnu julusun inda rasulillah àjòkó lọ́dọ̀ ànábì hizb ẹni pé hizb fujahiya lógìgì la kàn rí tọ́lá alayna rajulun lọ́kùnrin kan bá yọ sí wa àmọ́ ọ̀nà ibi tó gbà wá shadidu bayadu thiyabi aṣọ rẹ̀ funfun gan shadidu sawadi sha'ri irun rẹ̀ dúdú gan la yura alayhi atharu safar àrí pé onírìn àjò ni àti ẹ̀rí àpẹẹrẹ ìrìn àjò ẹgbẹ́ tó bá jẹ́ onírìn àjò irun rẹ̀ lè pọ́n kí aṣọ rẹ̀ kó rún káṣọ rẹ̀ kó pọ́n kí irùngbọ̀n rẹ̀ kó dọ̀tí oníwàlẹ́ àrífowómi náà àhẹ̀d àti mọ́rí àti lápẹ̀rẹ̀ ìrìn àjò lára rẹ̀ حتى جلس إلى النبي صلى الله عليه وسلم وكجي كوتا النبي فأسند رقبتي إلى رقبتي أبا في قول لكم النبي أريك تباو حديثي إن شاء الله bí arákùnrin yẹn ṣe wájú ànábì wọn wá dọwọ akẹfẹ yìí aláfàṣẹ yìí wọn wá gbé ọwọ́ lé itan rẹ̀ itan ara rẹ̀ méjèèjì ọkọọlá ya muhammed ọwọ ni wọn muhammed ó ní akhbiri ní anilẹ islam ṣàlàyé díjẹ islam fún mi ànábì wa dá lóhùn pé àwọn an la ilaha illallah kò jẹ́rìí nípa kò sẹńtà àmọ́ sí àfi allah tó lẹ́tọ̀ọ́ sí i wa anna muhammad rasulullah anabi òjíṣẹ́ ọlọ́run sí ni tuqimu salah kó máa gbénu dúró wa tuti ya zaka ọyọ zaka wa tasumu ramadan kó gba ramadan wa tahujjal bayt ó lọ sí ilé ọlọ́run ọba yìí ní sọ̀tọ́ àti ilé ìsẹ̀bìrì tó bá lágbára arákùnrin náà ni pé sọ̀dák ò parọ́ òdodo ló sọ. umaru ní fa'ajibna lahu àwa ń ṣe mà fárákùnrin yẹn pé yas'aluhu wa yusaddiquhu ń bèrè lọ́wọ́ ànábì ó sì lọ pé òdodo ló sọ fún mi pẹ́ ni yé ìṣàlàyé màkàn ó ah, béèrè yẹn lọ́wọ́ ó ń béèrè nǹkan lọ́wọ́ ń sọ pé ọ̀parọ́ ọ̀parọ́ ọ̀parọ́ ó mi pẹ́ ni yìí kìí ṣe tí ọmọ ní ń béèrè ó tún lọ́dà fàkbírí ní anil iman kí ni jẹ́ iman ó ní an tu'mina billah ó ní kò nígbàgbọ́ sọ́lọ́run wa malaikatihi kò nígbàgbọ́ sí màláìkà àti yẹn síwájú bí wọ́n ṣe máa nígbàgbọ́ sọ́lọ́run bí wọ́n nígbàgbọ́ sí màláìkà wa kutubihi bí wọ́n ṣe máa nígbàgbọ́ sí tírà Ọlọ́run Ọba wa rusulihi nígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ Ọlọ́run wal yawmil akhir nígbàgbọ́ sí ọjọ́ kan yìí wa tu'mina bil qadar kò nígbà wọ́n ti kọ́dà khairi ìwọ̀ sharri ojú orí ni àbọ̀já burú ni aṣàlàyé eléyìí yẹn kọjá níbi halqa ti ìjẹ́jọ́ qala sadaq ọkùnrin yẹn tún ní pé ọ̀párọ̀ wà nẹ́bí òdodo sọ ọba tó di ànábì pé ọ̀dà fakhbirni ní anil ihsan ibi tí sheikh muhammad abdul wahab tí wọ́n nídìí mẹ́ẹ̀ náà ni tó fi mú àyà tó fi mú hadith yìí wá kíkanlẹ̀ qala wọ́n ní anabi wa da lóhùn pé ti ń jẹ́ ihsan wọ́n ní an ta'budallaha ka'annaka tarahu oníkọ́ máa sin ọlọ́run bí ẹni tí ń rí ọlọ́run bàbá yìí fa in lam takun tarahu tó bá tẹ̀ wá rí ọlọ́run fa innahu yarak ọlọ́run bá ń rí ọ eléyìí òun náà ni ibi tí sheikh wọn abdul hajj rahimahullah tó fẹ́ lò láti fi ṣẹ̀rí ipe maqama àbí daraja ihsan táwọn ń sọ pé ń bẹ nínú ẹ̀sìn yìí ipe ó wà nínú hadisi anabi sallallahu alayhi wa sallam hadisi jibril tọ̀bí arákùnrin yìí bí ṣe di Ànábì sallallahu alaihi wasallam níìrì nípa nǹkan tí ń jẹ́ al-ihsan náà lélẹ́yìí bóyá kí a fi kàdé tìyẹn kalẹ̀ torí àwa tí a gbé tìrà lọ́wọ́ tí a ń wò qala fakhbirni ani sa'a ó ní ọ̀dà ṣàlàyé fún mi ìgbà wo ni a yóò parẹ́ qala Ànábì wa dáná òun pé mal mas'ulu anha n tá n nípa rẹ̀ yìí ẹni tá n bì yìí bí a'lama min as-sa'il kò mọ́tò ẹni tí ń béèrè gan kò yé mi tó ọ ó ní fakhbirni ani amarati ọ̀dà kí làwọn àpẹẹrẹ tá a máa rí ní àǹtẹ́lẹ́dà amẹ́tú rọ́bẹ́tàhà wọn náà ní kí ẹrú kó bímọ kó sì dá tọ́ fúnra rẹ̀ wà á ń tọrọ ṣẹ́fà wà á tọ́ máa rí àwọn tí wọn kì ń wọ bàtà alẹ́rọ́t àwọn tó máa rí ìwòwò káàkiri alàálẹ́ta àwọn tálíkà tálákùtà yányá rẹ̀ á aṣáàhì àwọn tó yẹ pé ẹran náà máa ń dájẹ́ káàkiri yàtọ̀ tọ́wọ́ lónà fìlbùnìyà wọn àmọ́ kọ́ ilé lánlá yẹni pé gbogbo àwọn tí wọ́n ń jẹ́ àwọn tí wọn kì í yà sí gbogbo ọ̀rọ̀ ayé tí kí mọ́lúlọ́ máa ń dá náà wà bẹ̀rẹ̀ pé tọ́ àrùjọ ayé báyìí wọn máa ma yé jẹ so tẹ bá ti ń rí báyìí kẹmọ pé àtibọ̀tán ayé dénú. kọ́lá famabọ̀ ni arákùnrin yẹn bá lọ ọ̀nà bisimilaliyan Umaru ni àwa jòkó fúngbà gbọ́rọ́ ọpẹ́ díẹ̀ fakọ́lá níbi àwọn tó wọn pé ya Umar ya Umar wa Umar àtàdémọ́ni sáìl njọ́ mi tó wá béèrè béèrè yìí qultu Allahu wa rasuluhu a'lam mo ní ọlọ́run àtòjíṣẹ́ lọ́mọ èmi ọ̀ma o nítorí bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ nǹkan tí yọ̀ọ̀bá mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kéèyàn ti darí ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ kò sí tó burú mẹ́ẹ̀ àmọ́ tó bá yẹ pé ọ̀rọ̀ ayé bá ni pé ta ló ń tà sọnù yìí ta ló bá wa mọ ta ló wà mọ ibi tó wà báyìí ọgbọ̀dọ̀ ní Allah wa rasulu àìlámù ọlọ́run lọ́mọ ọlọ́run nìkan lọ́mọ lè yóò wì òjíṣẹ́ ọmọ àmọ́ tó yẹ pé ọ̀rọ̀ ẹ̀sìn ni kò sí tó burú mẹ́ àtàkùn yọ ẹlẹ́mùkùn amúrọ̀dínìkùn ó wá kọ́ yín ní ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn náà wá kọ́ yín kì í ṣe pé ní tí ò yé ẹ̀yin gángan náà ló fẹ́ kí ọ̀rọ̀ yìí kó yé sọ̀wá tí a jẹ́ olùtẹ́sí tí a bá wo tíra yìí a rí pé a ti parí màálífàtú dínú islam bil adillah a ti parí ẹ̀ báwọn ẹni pé mímọ̀ islam pẹ̀lú ẹ̀rí àti àwọn darajatul islam níbi tó máa kàn محمد صلى الله عليه sallam aslu salif náà ni ọkàn aslu sani àti parí rẹ̀ báyìí tó ń tó gbẹ̀yìn rẹ̀ wọn náà ni al-ihsan tó ń kálukú wa ká wo ìṣẹ̀mí ayé wa tá ń lò ká wo ìṣẹ̀mí ẹ̀sìn wa tá ń lò ǹjẹ́ à ń lò gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe sọ pé ká lò ẹni kí gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi àfi kó dérú séjì yìí nínú ẹ̀mí rẹ̀ mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹnìkan ìmọ̀ tẹnìkan o wọ́n lọ́kàn máa máa ń nọ́ra rẹ̀ kí wọ́n alhamdulillah kí á gbogbo àwọn kan tí ń ṣe ní ìbáda ní ń ṣe nítorí tọ́lọ́wọ́n ọba ni kódà ó báyìí débi ìyàwó rẹ̀ tó ń fún lóúnjẹ nílé ó bá débi ọmọ rẹ̀ tó ń fún lóúnjẹ tó ń fún lóúnjẹ máa ń wò níwò pé á ah, mò ń fún lóúnjẹ kó wá rò pé kó ti di ẹrú rẹ ó ti di ẹrú rẹ ẹlòmíì sotori pé kíni kò rí pé ìbádà ṣe lára ó rò pé bọ́yá òun ṣe rere fún ìyàwó yìí ni ni mò ń ọba tí ń fún ọlárìkì pé kó pé tí mo fún ọ yìí ọgbọ́dọ̀ fún ìyàwó yìí tí wọn bá wá ń fún yẹn gbọ́dọ̀ fún pẹ̀lú pípé mò ń pé Ọlọ́run ọba yìí tó kúkún rí mi tí mi ò bá ti rí so náà ni gbogbo tí wọn máa ń ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó bá dé stage rẹ tó bá ń ṣe ń ṣe ọlá ẹ ò ní retí ẹ̀san kankan lọ́dọ̀ mi ènìyàn kankan torí wọn mọ pé Ọlọ́run ọba yìí òun nìkan ló kápá àti ṣàn ẹlẹsàn rẹ àbẹ Ọlọ́run ọba ká dé kọlọkọmọṣà